wọ́rí ẹ ti ẹ̀ mọ ọgbẹ́rẹ́ ẹ̀yìn lẹ́ni mo fún yín àwọn afọ́sọ pé irú àwọn bísínẹ́sì báyìí bísínẹ́sì tán rẹ̀ ní jẹ́ torí pé tó fẹ́ rà ó wà at risk oyún tí ń bẹ nínú ẹran ta ló mọ̀ bá yá oyún yìí ọmọ kan ní èrò àwọn méjì àwọn mẹ́ta ipa àmọ́yá àwọn obìnrin wa gan tí wọ́n ń lóyún gan tí wọ́n lọ ṣe ultrasound àti sinimá ń ṣe kiri tí wọ́n sọ fún wọn gbà ní ẹ̀pọ̀ pọ̀ ní ẹ̀mẹ́tẹ̀ẹ́pọ̀ bíyìn sì ni ó jẹ́ ìyẹn túmọ̀ sí pé scientifically gan wọ́n ń prove ẹ̀ wrong kábẹ́ pé ìwà ara ọjà báyẹn lára àwọn ọjà tí wọ́n sọ pé kò dáa náà nìyẹn ara àpèjú ẹ̀ náà sì lè ta tún sọ pé bírú ẹja tí ń bẹ nínú omi bákan náà lára àwọn business tí wọ́n sọ fún wa pé ara àwọn bẹ́ẹ̀ olùgọ́rọ̀ òun náà ni intanpe ni wọ́tẹ́ yóò fi lè hàwà kọ́bla sẹ́yìn dìhì máa ẹyẹ tí ń bẹ lórí òfurufú kó tó di pé wọ́n pa kẹ́nìkan ní alágbájá ah, ọwọ́ mi máa ń mú gan o sẹ́ẹ̀rà àparò lónìí àparò yẹn wádà ah, èmi lọ pa wá lóko ní ìmí ilé lọ sóko kí n má ra àparò pa àparò tẹ́ẹ̀ tí ìfojú rí àbí ó ní ní okùn ẹ̀kú mọ̀ pé ẹyẹ kìnnìkan máa ń wà ń bẹ̀ ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀rí onú náà èmi ò bá yín pa wá nísìn ẹ̀mú fẹ́ fọ́ndẹ́ náírà kí sáré fọ́nmọ yìí tó wá yìí ni wọ́n sáré tí wọ́n bá ń gbọ́ bùkátà kan lé máa fẹ́ kán bá ń fowó yẹn fi gbọ́ èmi ò bá yín pa yín wáyé wàá gbà. ó gba àwọn tá à ń sọ yìí káwọn náà ronú sí amọ́yé àwọn ọjà táwọn student náà máa ń tà fúnra wọn ìkan ti fẹ́ parí school yóò ní ẹ̀wọ̀n wọ̀rí láptọ̀pù máa tà fún ẹ bọ̀ wá kí n lò kí n fi sáré parí project mi tán yóò tún wá dánu fún dánu fún dánu fún dánu fún dánu fún láptọ̀pù tí ẹ lè ṣàpèjìwé báyá kẹ́ kó tó parí pọ́jẹ́tì tó fẹ́ parí pọ́jẹ́tì ẹ̀ wọ́n ó jí ni yọ wà láyé kò ní wà láyé bá tèrè bàjẹ́ kò ní bàjẹ́ ìṣòro ò bá kò ní bá nǹkan tó yẹ pé yádàmbì yẹ dín immediately tó ń kówó lẹ̀ wọ́n ó lè máa kó fún ọ tí wọn náà sì lè value rẹ̀ ọ̀nà náà bọ̀ àmàṣà sẹ́lá ń pè ní business soda tí ó mú kálukú wa tí òfin jẹ́ pé èdè àìyedè àbí ìjà torí pé ogun tá à ń pè ní bẹ́ẹ̀ ọ̀lùgọ́rọ̀ èyí tí ó mọ̀ bí yóò mọ̀ bí nǹkan méjì sábàbí tí ó mọ̀ bí nǹkan méjì àkọ́kọ́ náà sábàbí tí ó mọ̀ bí ni pé yóò bí àdáwà yóò bí enmity yóò bí ọ̀tá láàrin ara wa bosom friend tẹ́ wò lọ́rẹ̀ ló méjì lónìí tẹ́ ń fún ọ lọ́rẹ̀ ayò méjì lónìí wọ́n lè dọ̀tà látara ń tà ń sọ yìí látara pé tí kan nu abẹ́ ilé taró ọjà yìí ọ̀nà ìlì abẹ́ ètò tiẹ̀ mọ̀ gan yóò dọ̀tà láàrin ara wọn àpótẹ́ wọn fojú òpin aláìdásí lágbájá bá ti súnmọ́ra wa tó wàlúbàgbọ́ yóò mọ bí ìbínú síre kí ẹ̀ máa ta ọjà tí ò sí lákàtà èèyàn náà lára nǹkan tí wọ́n pè ní bẹ́ẹ̀ olùgọ́rọ̀ nìyẹn ara ọjà tí ò sí lákàtà èèyàn ó ń lọ́jà ètí wọ́n pè ọ̀gẹ̀rẹ̀ kọ́ ló ní wá gbó lọ́wọ́ ẹni ó ti sọ fún pé eh, iye tá a máa ń tà àdìsá eh, máa ń ta bíi five yard àbí ṣé kí ni àwọn talítọ̀ yẹn kọ́ lẹ sọ ni six thousand là náà mo ní gan lọ́fíìsì mo ní ní store nsàlẹ̀ ẹ mú wá ìsàlẹ̀ tó ọ̀pọ̀ ní store nsàlẹ̀ ọ̀dọ̀ ẹni tó lọ́jà gẹ́gẹ́ ní lọ ó ti dáwọ̀ dúró lójú ọ̀nà ó fẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ bá four five one ta ó fẹ́ yín four five òun lé one five àpò ara àwọn ilé ìbẹ́ òlè gọ́rọ̀ rù ni. ìntòrí ni pé ìntòrí ò ní pé ẹni tó tajà fún ọ yẹn níjọ́ tọ́jà yẹn bá ní fọ̀ tàbí tó wá fẹ́ lọ complain àwọn fẹ́ lọ dá padà ó lè má bàa bí tó ti bá mọ́ tó bá pàà lọ ṣọ́ọ̀bù kí tó dà fún èyí ó tọ́ pé nǹkan tọ̀jà fún ọ ebi ọ̀rẹ́ pé èyí o ti ní problem àbí o ti ní problem báyìí ẹ jẹ́ mú incident kan wá tó ṣẹlẹ̀ sí mi èmi gan personally táǹgbà tí fóònù tí ní value tí fóònù tí fóònù ní value gan tí fóònù tí tí ò tí ì dìgbò ti di ìtajà tẹran báyìí àwọn fóònù kan wà ní táìmù yẹn siemens máa ń gbọ̀n siemens then fóònù ẹnìkan wà wá sọnù lọ́wọ́ mi wọ́n á fẹ́ avoid ariwo àbí tó lè máa bí àwọn ẹjọ́ tí ò nítumọ̀ wọ́n ti gbá àwẹ̀dà oscar wetin nìkan ìgbà tẹ́ni á mèrè fóònù máa sọ pé fóònù ẹ̀ ti sọnù but mo ti fẹ́ pìpìà láti bá get fóònù mi pé kó má wọrí and mi ìfẹ́ kó jẹ́ pé yóò sọ pé wọ́n ò ní gbà mo á wá fóònù lọ sí sábò pé kí n tẹ lọ́ba ara kan mẹ́ <laughs> aláàkúwa ìgbà tí mo wá dé sábò ẹnìkan ní ẹni mo ṣáà ná àwọn fóònù yẹn lójijì mo wá rí siemens ó ṣáà tàn fún mi tó ṣiṣẹ́ tí mo rí tàtò wá yá mo ṣáà gbéjẹ tó ń price mi lọ sókè bí a máa retí price ó tún rọjú <laughs> aláàkọ àwọn ya àwọn nǹkan tá à ń sọ yìí téèyàn bá sì kò sí ní yorùbá gbóyún exist o táwọn èèyàn ń fi ìtàn ẹ jẹ tí wọn fi ń ṣe business tó pin táwọn mú ní bàdá nìyẹn gbẹ̀tẹ́ mo ṣàpàyà wá sọ́dọ̀ ẹ̀ ó wá ní àfà táwọn gbé fẹ́ ra o àwọn ọlọ́pàá ń rédì bí o mọ́kọ̀ gbé ọlọ́pàá ń rédì àjẹ́ pé ọjọ́ òkun ni <laughs> ọlọ́pàá ń rédì bí o táwọn gbé afẹ́rẹ́ ètè ra o ẹ̀yin ṣe bó ṣe hàn pé fóònù ṣáà tí ní bá lùgbà yẹn kì í ṣe àwọn ẹ̀kọ́rọ̀ yẹn gùn unfortunately ó bá ní ẹgbà ẹ mọ́ tu ẹgbà fóònù ẹgbà ó ṣàfihàn handkerchief fún mi mo ti kówó fún un ó ní ẹ mọ́ tu wò ń bí o àwọn ọmọ ẹlẹ́jà gbà lọ́wọ́ yín àbíkáwọn ọlọ́pàá rédì yín o ẹ mọ́ tu wò ń bí èmi ò bá tu wò ní àti sáàbò ilé epo kan tó tà kan náà ń kò ní kò ní bá kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì ordinary case fóònù lásán ìgbà tí náà padà débẹ̀ ìbá ìbá orí sport tí mo ti bá yẹn ìbá ń bẹ̀ mọ̀ torí kí bẹ́ẹ̀ náà ti rí fóònù fi alẹ́ yìí sí gbà yẹn sport ibi tí mo ti ra yẹn ìbá ń bẹ̀ mọ̀ àwọn yòókù tí mo bá ti mọ́ ni wọ́n ní ẹni tó bá tó bẹ̀ kí n wọnú kòtò wọ́n tó náà àwọn bíi ìṣó kòtò kan dán máa àwọn máa ni wọ́n fi ń àkálàsùn ah, àtàlà kó foríjì àwọn tí wọ́n ń ṣe kó sì foríjì àwọn náà ó ní pé ìwà túbá kò ń bẹ̀ ló jẹ́ kára foríjì bẹ́ẹ̀ náà ni ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń taṣọ ẹlòmíì tẹ́ rí tí máa ń jáde kún nílá ọ̀rọ̀ pọ́n lọ géètì òun lògùn pa kò ní ṣọ́ọ̀bù pàtó kan àìwá ní ṣọ́ọ̀bù kan pàtó kan yẹn wọ́n máa ń jẹ́ kọjá wà ọjọ́ wọ́n máa ń jẹ́ kọjá wọ́n máa ń jẹ́ kí ọjà wọ́n máa ń jẹ́ kí inflation máa ń fi ń ṣẹlẹ̀ nú ọjà inflations ó máa ń tàtàrà rẹ̀ ó máa jẹ́ kó wọlé ń bí ọjà látara pé àwọn náà ó ní commission tí wọ́n gbà ìní commission tí wọ́n gbà lórí business yìí yóò jẹ́ kí inflation ṣẹlẹ̀ with that ìyẹn ó jẹ́ kó jẹ́ pé tẹ́ bá fẹ́ rajà àwọn náà ó ti jẹ́ kí kódà ìgbà náà ti jẹ́ pé ọjà tẹ́ fẹ́ rà gan ìtorí tiwọn wọ́n ní fún lórí jìnnà wọn ní fún ilé òjì náà torí tiwọn eléyìí ara àwọn bí olùgọ́rọ̀ ni tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ti pè wá sákèsí rẹ̀ káwọn náà sì gbìyànjú ká jìnà sí nínú àwọn bí olùgọ́rọ̀ rí ká tó wá bọ́ sí abala míì ara àwọn bí tí a gbọ́dọ̀ wá yẹ̀wò ń bẹ̀ òun náà ní issue no testing no testing ó kọ́mọ̀ dáadáa lọ́dọ̀ one south west even ní nọ́ọ̀sì ní orí ẹ̀gbọ́n máa ń tà ní tẹ̀sìn ó wà àwọn máa ń gbọ̀n járe bólà àwọn járe bólà wọ́n pọ̀ gbogbo àwọn tá à ń sọ yìí islamic perspective tó ń bẹ̀lẹ̀ lórí àyìn láti ṣàlàyé lé lórí kálásùn àtàrà kó gáìdì wa no testing kí ni nǹkan tó sọ di halal àbí kí ni nǹkan tó lè sọ di haram nǹkan tí no testing yóò rí pé alẹ́rẹ́ ní tó yẹ pé yóò sọ pé òun ò mọ̀ ń parẹ̀ rárá ó ní pé intan pè ní no testing ó lọ́jà táwọn kan máa ń kó sẹ́gbẹ̀ẹ́ títì àwọn kan máa ń kó sẹ́gbẹ̀ẹ́ títì ọjà tí wọ́n á kó sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n tún brand ẹ̀ láìlọ́n wọ́n lè fi láìlọ́n síbi ẹni pé tuntun ni rédíò wà ń bẹ ayọ̀n wà ń bẹ oríṣi àwọn gadget lè máa rí láptọ̀pù wà ń bẹ plasma gbogbo ẹ̀ wọ́n kó sẹ́gbẹ̀ẹ́ títì no ọkọ̀ táwọn àpè tí ń bẹ lára rẹ̀ ni pé ìwọ ọkàn ra pẹ̀lú bó ṣe fáìn lójú ni ó fi rà ò lè tẹ́sì lọ́dọ̀ wọn kódà kan ní jẹnẹrétọ̀ wọ́n wá láwọn kan lọ́tọ̀ àwọn èèyàn ni tested wọ́n ti test àwọn èèyàn price àwọn yàtọ̀ sí no testing ọ̀gá àwọn tó máa ń ní warehouse tán máa ń ta àwọn generator refrigerators gbogbo àwọn kìíní tó jẹ́ pé àwọn warehouse tó jẹ́ pé àwọn bí àlòkù èbó ni wọ́n sábà máa ń ta no testing náà nínú àwọn ti gbé ọkọ̀ pé nǹkan fún ọdún tẹ̀sìn wọ́n jẹ́ kó yọ pé ó lè rà kó ṣiṣẹ́ ó ti lè rà kó mọ̀ ṣiṣẹ́ ẹjọ́ ẹni tó pè nǹkan fún yín nínú tẹ̀sìn tẹ́rí concept yẹn ni pé ó lè rà kó ṣiṣẹ́ ó ti lè rà kó mọ̀ ṣiṣẹ́ kó tó kó nǹkan yẹn wá sẹ́sẹ̀ títì tó sì ní bíbí ó ní àyè títí ń ta ètò jẹ́ tested sí kò sí ní test yẹn tọ́tọ̀ sí pé èèyàn kan náà méjì fẹ́ tanra wọn jẹ ta ni wá fẹ́ tanra wọn jẹ yẹn ẹni tó kó wá ló súnmọ́ pé yẹ kó fẹ́ tàwọn èèyàn jẹ toró ti páàkì ẹ̀ láìlọ́n àwọn lálọ́run wáìtì yóò tún fi lẹ́jọ́ yóò fi gbogbo ẹjọ́ no testing lára àwọn business tí ó yẹ kí mùsùlùmí máa ṣe nìyẹn lára àwọn ọjà tí ó sì yẹ kí mùsùlùmí náà máa nìyẹn let's put it in that way torí pé tí mú gọ́rọ̀ rùdá ní ìtẹ́rẹ́ níjẹ́ ti wà nínú ẹ̀ ẹn tí ó ra àtẹn tí ó ẹ̀gbígbà tí wọ́n sọ tí wọ́n divine bẹ́ olùgọ́rọ̀ fún wa wọ́n nípò náà ni ọjà tó yẹ pé lójú falgọ́rọ̀ wà máa kánà làhú zọ́hírù yẹgúrùn mọ́ṣítárì ó náà ní nǹkan tó yẹ pé lójú ẹni tó fẹ́ rà yóò attract ẹ̀ e. wà bá tínú majihul ṣùgbọ́n how workable it is ṣó iṣẹ́ àbí òṣìṣẹ́ is it working perfect screen ẹ̀dá àbí òdá ẹlẹ́ra mi jẹ́ pé yóò pàwà sùnbẹ̀ kó nìkan lójú ẹ padà lọ fowó mi ẹ lọ náwó àdánwò mi sí lórí àwa lè rẹ́ni tí ó sọ pé ah, alhamdulillah òun òun ti ra míìrì tẹ́gbẹ́ nǹkan lọ ṣe nǹkan bí ọdẹ náà lé lórí ó tán ṣùgbọ́n mélòó nínú ọgọ́rùn-ún àwọn tí wọ́n ara business ṣe business yìí òun ló ṣe ń rí báyìí idan kagbọ̀yé pé lára àwọn business tó jẹ́ pé Islam pèlè èèwọ̀ tó sì fọ́ọ̀tù ọ̀ndà ń ń sọ yìí òun àwọn no testing tá a máa ń rà kiri ìmọ̀ refrigerators ìmọ̀ generators ìmọ̀ kódà kò yẹ pa wá rà ó wá dáa àti kó sínú abala nínú business kan tí Islam ní ká máa rà ètò fẹ́ ata àtàkù lẹ̀ mọ́ta tẹ́sẹ̀ lókè ma òlẹ̀ta no testing ama obi tí sọ̀rọ̀ dé ìtọ́lọ̀ àtànẹ́bì ni a máa rà ní ara testing ma no testing mọ́ ìtàn wa ni a máa no testing àwa no ni. obìn no tí a bá lọ fẹ́ tán ẹ̀ pé inú kọ́nsẹ̀ táwọn bàbá wa náà báwọn yàrá tí mo ní ni pé tí a bá lọ fẹ́ tán tí ò bá lọ bímọ tí ò ní bímọ tí wọ́n gbé kò àgàn wá ni kò ní lọ bímọ ńkọ́ bó ní ẹja bẹ́ mọ̀. gbogbo tẹ́ ń fara yín lọ́wọ́ yẹn náà tó bá ní yóò bímọ tẹ́ pé ètò ní náà kò bá ní rí bí ńkọ́. alimohim ìtọ́nà ní ká mọ́ra ìtọ́nà wa ní àwọn ara obìnrin tá a fẹ́ fẹ́ nóòtẹ́sì wọn ni a fi fẹ́ ni wọ́n ni a fi rà kó lé wọn ṣùgbọ́n ní ìsìn àìmọye tẹ́sẹ̀ tẹ́sẹ̀ tẹ́sẹ̀ tẹ́sẹ̀ lókè tẹ́gbẹ́ àwọn tó yẹ tẹ́sì ẹ̀ ó ti kúrò ní <laughs> àwọn tó yẹ tẹ́sì ẹ̀ lómi aláàgbà wẹ́ ọlọ́mùsàn kálòkun wa lọ́wọ́ mo sọ pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pé àwọn náà ti jẹ́ tẹ́sẹ̀ àwọn náà ti túbà insha Allah ní oṣù káwàá wọ́n sì ti bọ́ sójú ọ̀nà mílà islam pẹ̀lú tí ìṣẹ̀rí àṣọ àwọn náà ní débẹ̀ mọ̀ṣá àlá ọ̀nà wà ṣe bẹ̀ bọ̀kì wá ṣe pé náà fẹ́yàwó yẹn tí wọ́n bá rí i pé wọ́n ti tẹ́sí ẹ̀ nínú àtúnṣe tó yẹ kó bá ti wù yẹn ó yẹ kó ti wà ní àjọsọ kó yẹ mú fẹ́ra wọn à nítorí ẹ̀ka lọ́pàá akẹ́kọ̀ọ́ tó bá ti jẹ́ kó bá ti wà kálọ̀sùn àtọkùn business tí islam ṣe léèwọ̀ ó náà ní new testament. naam lára abala bí táwa gbọ́dọ̀ wá yẹ̀wò nínú fíìdì tá à ń sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ọ̀lùgọ́rọ̀ àwọn bísíǹsì ìtànyẹn ni ìtànyẹn jẹ́ inú ẹ̀ tá a gbọ́dọ̀ wá yẹ ojú wo ni Islam fi wò ó náà ni tá a lè pè ní stock market stock market yìí àwọn element kan bẹ nínú ẹ̀ tó ní destinations awalen stock market yìí ṣe haram in as much tí àwọn guidance kan bá ti kíni tó bá ti hàn àbí tó bá ti jáde nínú ẹ̀ stock market is not haram but stock market will be haram nígbàtí nígbàtí kíni kákówó fún company kan kó mọ̀ fi ṣe business is not haram in as much tẹ́ pé àti ní ṣíà àti ra ṣíà síbẹ̀ ni in as much tẹ́ pé àti ra ṣíà sínú company yẹn ni ṣùgbọ́n gbà tí a mọ̀ dípa àti fẹ́ mọ̀ àti ń deal pẹ̀lú haram àti ń ṣe business tí ò dáa òun ni kó jẹ́ pé company tá a kówó fún yẹn un-Islamic manner ni wọ́n fi ń operate bí àwọn companies tó jẹ́ pé wọ́n akówó sí akówó sí ara ara aníṣíà ní stock market stock tàwa aníṣíà nú ẹ̀ yẹn àwọn ń deal pẹ̀lú àwọn tí wọ́n ń ṣọtí àbáwọn tẹ́ pé wọ́n ń deal pẹ̀lú àwọn gamblers àwọn gamblers eléyìí yóò wá tí wà débi pé àti pé karashia is it halal or haram is halal halal ni karashia but company tàti rashia ló lè jẹ́ ká ní problem company tàti rashia ló lè sọ di haram halal ni karashia ní stock market wa ṣùgbọ́n in tí ó sọ di haram tí ó sọ di haram oní company tá a bá ti ra ṣíà ló fà tó jẹ́ pé wọ́n wá pín àwọn company tí wọ́n ń ta ṣíà káàkiri wọ́n fọ́ sí mẹ́ta due to islamic perspective kì í pa àwọn tí wọ́n ṣe gangan due to islamic perspective ó pín sí mẹ́ta. number one aláwọn shares tó jẹ́ pé from from permissible practice ìyẹn ni pé àwọn companies yẹn àwọn permissible islamic permissible practice àwọn ọjà tí islam fi àwọn òwò tí islam fara mọ́ ká máa tà ká máa rà òun làwọn díì pẹ̀lú like shipping manufacturing wọ́n ní tán manufact wọ́n ní tán manufacture kiri clothing medical equipment àwọn kan àtẹ́gbọ́ àwọn medical equipment yẹn náà rà real estate tools furniture supplies báyìí báyìí lọ àwọn furniture supplies àwọn bí ọ̀rọ̀ àwọn ta bí àwọn bẹ́ẹ̀dì foreign bed táwọn máa ń tà nìyẹn but tẹ́ẹ̀pá àwọn nǹkan yìí làwọn complaint tá a fẹ́ ní tá a fẹ́ ra ṣíà nínú wọn bá díì pẹ̀lú eléyìí ò sábúrú bíbẹ̀. in as much tó jẹ́ pé yóò lè tí kọ́mpìnì yìí ò bá ti tasẹ̀ gẹ̀rẹ̀ kó nu fòdì Islam láì kó jẹ́ pé náà wá ní bank based loan tó jẹ́ pé inú tó ń ẹ́ńjìn kọ́mpìnì wọn àwọn loan tíṣẹ̀ rí ò faramọ́ tí wọ́n ń gbà wà nú ẹ̀ but tí má bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ bí àwọn complain kejì type another another type míì ta ní i understand the the point of uh, bank loan tí mò ń sọ yìí àwọn ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn àwọn share àwọn shares kan wà complain kan àtẹ̀kọ́ máa ń ta shares prohibited practice làwọn engage pẹ̀lú ìyẹn ni pé àwọn àwọn groups tí wọ́n àwọn tí wọ́n ń dì pẹ̀lú tí wọ́n fowó wa tá a fara share mẹ́ta fi ń ṣe àwọn nǹkan haram ni àwọn tó sábà máa ń wá máa ń jẹ́ àwọn tó sábà máa ń jẹ́ tó sábà máa ń jẹ́ nǹkan máa ń wà nù icav wọn àbí tó máa ń wà nù àwọn details wọn tó máa lọ bá wọn dì pẹ̀lú òun náà lọ́gùn àwọn kì í ṣe pé gbogbo wọn òun náà lọ́gùn àwọn tó bá ń sọ pé àwọn dì pẹ̀lú àwọn tourisms tourisms they, they, they usually deal with haram business alcohol hotel night club pornography materials wọ́n máa ń ta àwọn kan sọ pé pornography materials ni àbáwọn riba based bank riba based bank olóhùn ra ṣíà nínú ọ̀dọ̀ àwọn first bank gbogbo àwọn tá à ń sọ yìí a ti mọ̀ pé riba based bank ni wọ́n àwọn company mẹ́rin wa dọ̀wáyé pé riba based bank náà làwọn náà fi ń gbéra in this sense irú àwọn company báyẹn à ní bá wọn deal àbáwọn tó ẹgbọ́n máa ọ̀gọ̀rọ̀ àwọn tó wà sọ pé commercial insurance làwọn ń dí pẹ̀lú commercial insurance company ọ̀gọ̀rọ̀ wọn ló súnmọ́ pẹ́lẹ́ pé àwọn stock market tí ó máa ń jẹ́ haram ìraṣíà nínú ọ̀gọ̀rọ̀ àwọn company báyìí èèyàn ti ń gbẹ́sẹ̀ wọnú táǹpé ní haram ni aláwọn tó yẹ pé jẹ́ pé share based on part àwọn tó yẹ pé apá kan haram ni wọ́n ra nǹkan haram wọ́n sì ra nǹkan aláàlì àwọn ò restrict pé nǹkan bẹ́ẹ̀ náà fẹ́ máa rà ọjà tó bá ti wá ni kódà o lè bá àgbọ̀já wà if it is viable viable náà ni tó bá ti jẹ́ pé ti ṣe rà owó ṣe rà nìyẹn tí wàá ti ṣe rà àwọn fílẹ̀ nìyẹn. àwọn ò fẹ́ kí a pé kinní kan ìzàlálò haram they don't bloody care fine irú àwọn complain báyìí lẹ́yìn àwọn tá a lókè yẹn irú àwọn company báyìí a ní láti jìnnà sí a gbọ́dọ̀ bá wọn ṣe business transaction papọ̀ torí pé number one nǹkan méjì ni ó wà nù rẹ̀ number one ọjà táǹpẹ̀ ní ọjà bẹ́ẹ̀rù gọ́rọ̀ ọjà àtànnijẹ yóò wà nù business ó wà nù business tí wọ́n ń bí pẹ̀lú that's number one number two ó ní pé riba based bank ni wọ́n fi operate and islamically riba is not good ó tẹ̀ pàápàá débi yẹn náà tá sọ gba àwọn concept yẹn àbí aláwọn complain tó yẹ pé ìwọ́n sọ pé wọ́n ń transact wọ́n ń ṣe night club ara àwọn tí wọ́n operate night club hotels ni àbí pornography materials gbogbo àwọn nǹkan bínú ọlọ́run ashwa hazalik kókó inú ẹ̀ ò ní pé aláwọn ọmọ alice aláwọn ọmọ ìyá here and abroad pé pé ní àwọn alice wọ́n máa ń pè wọ́n ní islamic stock screeners islamic stock screeners tẹ́gbẹ́ kíyàn tó lè ra share kíyàn tó lè ra share àwọn islamic stock screeners yẹn wọ́n screen ní company tẹ́fẹ́ ra share wọ́n bá yín scrutinize wọn kí ni wọ́n dì pẹ̀lú ṣẹ́rí bíbí ibẹ̀ láti wá gbọ́n kankan yé pé ara wọn bẹ́ẹ̀ olùgọ́rọ̀ ta gbọ́dọ̀ sọ́ra fún throughout this year mò ń ṣe àwọn research kan lọ́wọ́ yíẹ̀ ta wà nínú ẹ̀ torí pé majority torí pé majority ọ̀gọ̀rọ̀ àwọn tá à ń sọ pé wọ́n ń ṣe business online business tá à ń sọ̀rọ̀ rẹ̀ àbáwọn bẹ́ẹ̀ olùgọ́rọ̀ rẹ̀ wọ́n ti transfer sí bí ká máa gbé wá sí online wọ́n ti transfer àbíkan ọmọ ẹgbẹ́ wá sí online to the extent of pé ẹ mọ̀ gbọ́rin sí pé èèyàn mú ten thousand àtúntò olókà àti ogun àwọn advert wọ́n lè rán ten thousand wa within twenty five days ẹ fi gba fifteen thousand. àwọn mi ò tún polówó ẹ mú forty thousand naira wa àwọn mi ò tún polówó ẹ mú forty thousand naira wa within two months or three months ẹ gba sixty thousand naira without any specific business tí wọ́n fowó wá rọ̀ that means owó tí wọ́n ní kẹ́ mú ẹ̀ wọ́n ní kẹ́ wá ra share ni share tí ní kẹ́ wá rà yẹn àwọn òkòwò tí wọ́n lọ wọn fi ṣe kí ni ẹ̀kọ́ ti ẹ̀rọ àwọn structure àwọn ìdánwò mú wa tẹ dọ́dọ̀ wọn ẹnìkan ọmọ ìyá kan ti rìn lọ tó ní pé òun fẹ́ kí n ra ṣé à ń bẹ̀ mo ní kó jẹ́ ká lọ lára àwọn research mi kan tí mo ṣe ni gbàtí má dọ́dọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó láwọn àwọn èròjà tí táyọ̀ òfin ní explode tí kìíní kan òfin ní explode ó tàka gbogbo ẹ̀ fine but there are so many things ṣe pé it hides tí wọn ò ní sọ fún wa wọn ní sọ fún wa pé òun làwọn fi wọn operate òun wá fáwọn wọn ní sọ fún wa so in this sense in tá a gbọ́dọ̀ gbọ́yé tá a gbọ́dọ̀ gbọ́yé bí ọ̀rọ̀ yìí ni pé a gbọ́dọ̀ gbọ́yé pé gbogbo àwọn business ẹ̀mọ́ polówó lọ́n láàyè a ní láti wá àwọn àfa àbáwọn stock screeners tí wọ́n wá screen rẹ̀ kí ni wọ́n ń dì pẹ̀lú ṣé ẹ̀gbọ́n kan ló pé ẹ̀mú ten thousand naira wá láàrin fifteen days ẹ̀gbà fifteen thousand naira fine stock market ni wọ́n engage pẹ̀lú but stock market ni wọ́n engage pẹ̀lú islam ó fi yín léèrè pé kí ni wọ́n ń fowó business wọn náà ń fowó yín ṣe and majority wọn ìbẹ̀dá kọ́ ni there are so àmọye companies mo ti research lé lórí there are so many companies ṣe pé wọ́n sọ wípé kìnnì kan táyà kìnnì kan kìnnì kan kìnnì kan làwọn base business àwọn lé lórí but river based bank onáfin operate bíbá base bank náà fi operate tó yẹ pé ó lè kẹtọ́ lè ráwọn tí wọ́n sọ pé ẹ mú owó kan wá kẹwàá fẹ́ ráṣíà within twenty days kẹwàá fi gbáyé báyìí ọ̀gọ̀rọ̀ wọn sábà máa ń jẹ́ ó máa ń ní element of haram nínú in that sense ká gbìyànjú ká jìnà sí àwọn structure haram kádà subhanahu wa ta'ala